sóní sóní sóní solidarity forever solidarity forever. ilé wọn ti wá mú wọn ní oṣù bí ọdún méjì sẹ́yìn báyìí mo ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà mo gba lọ́ọ̀yà gba lọ́ọ̀yà kò sí tí wọ́n gbà wọn ò tún àwọn ọmọ mi lẹ́ o kí wọ́n bá tú àwọn ọmọ mi lẹ̀ kí wọ́n ṣàánú mi o kí wọ́n ṣàánú mi o àwọn ọmọ mi ò sí nínú rògbòdìyàn sars o wọn ò sí nínú rògbòdìyàn à ń gbalé jà ń bọ̀nà jà ń pààyàn o àwọn ọmọ tèmi ò sí ń bẹ̀ o inú ilé wọn ni wọ́n ti wá mú wọn o lóru o kíni wọ́n sì da nǹkan bojú ni ni wọ́n fi wá sí inú ilé wọn o lóru ni o. mẹkáníìkì máàkì ló ń ṣe ní sáàbù ọ̀dọ́ dọ́jì nǹkan iṣẹ́ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ló wà tó ra nǹkan wá solution sí bọ́ọ̀lù ó ṣe délé ó kàn pẹ́ sáà bí ọ̀sẹ̀ kẹta láti pé àwọn ọlọ́pàá wá sí inú ilé àti ẹ̀tìmọ̀kọ́ ọlọ́pàá ni wọ́n wọ́n sáré láti wọlé pẹ̀lú full force wọ́n pọ̀ wá sẹ́mi kan bójú wọ́n láti gbálẹ̀ gbùgbùgbùgbù ẹni ta ni wọ́n láwọn ọlọ́pàá ni mi ní bísíǹnẹ̀sì pẹ̀lú ọlọ́pàá mọ̀ láti jáde mọ̀ lọ sílẹ̀kùn fún wọn lẹ́yìn wọlé tẹ́bẹ̀sì ti yẹ gbogbo olówó nu wọ́n tábọ̀ ọmọ inú ilé wọ́n láti mo mú lọ àkàn release ẹ̀ka gba béèlì ẹ̀ wọn release ẹ̀ka gba béèlì láti gbà yẹn wọn kó kọ́ lọ SARS àpò ìpò SARS SARS gbé kọ́dọ̀ àwọn kọ́ lọ́wà mẹ́ta SARS ní ọ̀dọ̀ àwọn kọ́ lọ́wà after la gbọ́ pé SARS ní ẹ̀ wà wọ́n sá láti gbẹ láti SARS gbẹ lọ sí abolongo láti abolongo la bẹ̀rẹ̀ sí ní wá wọn lọ sí abolongo bàtí gba lọ́ọ̀yà nù kò tó pẹ́ ẹsẹ̀ gbẹ wá sí kóòtù láti kóòtù wọn traverse wọn sí Ìbàdàn bí ní prison yard láìpẹ́ yẹn la ti ń ṣèdààmú la ti ń wàhálà láti jẹ́ pé ká mọ bí àti fẹ́ fa àwọn yòókù nínú àìmọwọ́ àìmẹsẹ̀tọ́ àìpẹ́ ọmọ wọn fún. gbogbo wọn fi nǹkan bojú wọn tẹná torchlight wọn fi gbogbo inú ilé wọn rí nǹkan kan wọn ṣàná wọn mú adémi wá wọn mú bọ́tà wọn ṣe mú bọ́tà mo ní àkílé tẹ fi mú lọ wọn ní ìjọba làwọn mo ní irú ìjọba wo wọn ṣà ní ìjọba làwọn wọn á sá tẹ̀lé wọn wọn lé mi wọn ní kí n padà lẹ́yìn àwọn tàbí mo dẹ̀ máa sáré padà lẹ́yìn wọn ìkànnì wọn bojú wẹ̀yìn ó fìdí ìbọn nà mí ní ojú mọ́lẹ̀lẹ̀ ó ní padà ó ṣáà ẹ ṣá wọlé wá mọ́ ọmọ màá ṣáà mọ́ mi tẹ̀ mọ́ ọmọ lọ gbàtí máa gbélé tí wọ́n mọ́tò tí wọ́n gbé dé àwọn èèyàn ti pọ̀ tí wọ́n mú ó bẹ̀ gbé lọ. mo ṣàṣì dé junction ọ̀jàgbó níbi para yẹn eh, bí ilé ọba yẹn bí palace ní central mosque ní bá pè mí lórí fóònù pé kí n máa bọ̀ wọ́n ti yìnbọn bá síáka ò síáka kẹ̀ wọ́n yìnbọn bá bò wọ́n á ní màmá rẹ̀ ló pè pé kọ́ wá pé àwọn ń ṣe ráyọ̀tì o bí ó sì ní débẹ̀ lọ́ba ní à òun ti wà ní kó wọn sá lọ fi kí màmá rẹ̀ kọ́kàn ìyá rẹ̀ ó fi lè balẹ̀ so ojú police station bẹ́ẹ̀ náà wọ́n sá ti yìn níbọn ó ti ẹ̀dúró tó káwọ́ gbéra báyìí ni gbà á ń gbà tó já junction yìí pé à kí ni à ń ṣẹlẹ̀ so bí ọlọ́pàá yẹn sá sí yìn ní níbọn jọ́nà lọ nìyẹn àdúgbò sars office ní dùgbẹ̀ nìbàdàn láti rí wọn lọ́jọ́ yẹn torí kán tó sọ fún wa gan pé àwọn báyìí báyìí táwa béèrè wọn àbẹ̀ ó pẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú ìkúnlẹ̀ pẹ̀lú ẹkún tá à ń sọ fún àwọn sars yẹn wọ́n tó sọ fún wa pé òkè lẹ́nìkan tó jáde pé òkè wọ́n wà àwọn tẹ̀ ń béèrè ibi báyìí ni wọ́n wà o kò pẹ́ la gbọ́ pé wọ́n ti gbé wọn lọ sí prison yard tó wà ní Ọ̀yọ́ látún wá so ibẹ̀ ni mo máa ń lọ every every every month oṣooṣù. Eh, tó bá ti wà lọ́wọ́ mi ibẹ̀ ni mo máa ń lọ torí kò pẹ́ sígbà yẹn tí wọ́n kó wọn ní ehm, mọ́mì mi kú torí ara wọn ò yá gan kí kíní yẹn tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi kò pẹ́ sígbà yẹn ni mọ́mì mi kú so ìgbà tí mọ́mì mi kú yẹn gbogbo pot ta fi máa ń dáná ta fi máa ń fry e, ẹ̀pà ta fi máa ń ṣe ọ̀pà gbogbo pot yẹn ni torí street tí mò ń gbé street tó tó Eh, street tí kò fi bẹ́ẹ̀ ṣe àwọn boys pọ̀ ń bẹ̀ ìgbà tí mọ́mì mi kú mo ṣáà iṣẹ́ oṣù kan tí mo ń ṣe so tí bá ti gba sálárì ni mo máa ń lọ sí Ọ̀yọ́ mo máa lọ rí ẹ̀gbọ́n mi Ọ̀yọ́ a. <sighs> tí n bá lọ rí i. ọjọ́ tí mo lọ sí high court ni mo gbọ́ pé ẹnìkan ti wá sọ fún pé mọ́mì mi ti kú lọ́jọ́ yẹn so àtìgbà yẹn ara ẹ̀ ò tí ì yá ara ara ẹ̀gbọ́n mi ò yá látìgbà yẹn dì sẹ́yìn owó tí mo ti ná ó ti pọ̀ gan owó tí mọ́mì mi gan ná kọ́ tó kú ó pọ̀ last time tí wọ́n lọ rẹ́gbọ́n mi prison ah kò ṣe rí rárá ẹ̀gbọ́n mi ò ṣe rí kò ṣe rí rárá last time tí mo lọ in fact kò dẹ̀ kí n ṣe pé mi ò kí oúnjẹ lọ mo máa ń oúnjẹ lọ every month mo máa ń oúnjẹ lọ gan mo last day tí mo lọ rí DPC kò ṣe rírọ kò lè bá mi sọ̀rọ̀ gan ẹ̀gbọ́n mi ò lè bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi dẹ̀ jẹ́ ẹnìkan tó yẹ pé tó bá ti rí mi tí mò ń bọ̀ báyìí ẹni tó bá ń ṣe ó máa ó máa fi pamọ́ nìkan bí fẹ́ sọ fún mi bọ́ eléyìí ó wù gan ó wù gidi gan ẹ̀mí mi ò ṣe wò. ọjọ́ kẹtàlá ni mo tó rí wọn ní sars kí lọ́yọ̀ tó sọ pé sars ni wọ́n wà àtìgbà náà láyé ti tẹ̀sẹ̀ bọ̀ yẹn lárùn ojú àrùn ojú kankan ò ṣe mí o látìgbà tí a ti káwọn ọmọ mi àwọn ọmọ yóò níyà wọn ò níyà èmi nìkan náà. nìkan mọ̀ bá o wọ́n rẹ́ nìkan kan o. even though ọlọ́pàá tó yin ọmọ mi ń bọ̀ gangan tó ń bẹnu station dìsẹ̀ tèmi gangan rí bá mọ́ mo kọ̀ yẹ́ ìmọ̀ mọ́ wá mẹ́yìn ṣùgbọ́n ọba tọ́da wa làwọn fìjà la fún so àrèmọ̀gbẹ́tọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tí máa ń sòdodo ni. kìí ṣe ijọ́ tó pọ́dún méjì nìrántí ọjọ́ gbogbo nìrántí nítorí bí ṣé ìṣesí rẹ mo fẹ́ wò ni àbí ìwà ṣíṣe sí mi gbọ́n tí wọ́n kàn ń dùn mọ́ mi díẹ̀ ju pé ọmọ tó fi sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe ọmọ yẹn náà ń ṣe bẹ́ẹ̀. gbogbo evidence tó ti kó wá sí court gbogbo evidence táwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ibi tó ti ń ṣiṣẹ́ àtàwọn ọlọ́pàá ibòmí gbogbo evidence tó ti kó wá kò sí ìtẹ́gbọ̀n mi wà nù ẹ̀ kò sí nínú gbogbo videos tó kó wá sí court pé gbogbo kóòtù yẹn kò sígbà tó bá ní àkọ́ọ̀tì rẹ́díò mo máa ń lọ so gbogbo fídíò táwọn ọlọ́pàá yẹn kó wa kò sí ẹniwọ̀n tẹ́gbọ̀n mi wà bẹ́ẹ̀ kó jọ kó bá mi release ẹ̀ ó ti pẹ́ jù bẹ́ẹ̀ yẹn èmi dẹ̀ ní ó ti ń sú mi ó ti ń sú mi àwọn àbúrò mi tí mò tọ́jú ó ti ń sú mi mi ò ní any other source of income mo kọ́ṣẹ́ kò yẹ pé mi ò kọ́ṣẹ́ gbọ̀ngbà tí mọ́ mi kú ni mo fi ṣẹ́yẹn sílẹ̀ torí mi ò kọ́ tán kọ́ tí mi ò dẹ̀ fi kọ́ tó ni pé ìgbà tí mọ́mì mi kú kò sí owó àti kò sówó àti máa take care of àwọn àbúrò mi kò sówó àti máa mójútó wọn so mo need àti máa ṣiṣẹ́ oṣù so that màá máa rí a little income láti máa fi support family mi so mo fi àsìkò yìí mo fi bí àwọn ìjọba kan jọ kó bá mi release ẹ̀gbọ́n mi ó ń jẹ́yà fún nǹkan tí ó ṣe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 drive tv thank you kí drive tv driving you round the world.